olascopins nigeria limited láti bẹ̀rẹ̀ dópin forecast movie ẹni mẹ́rin nínú ilé kan ṣoṣo máa ibò làkọlé yìí o fẹ́mi adébáyọ̀ yìí ká solomon head to head ojúlé kòkó. Oh, ṣọ́ọ̀ṣì mi dọ̀tí èmi fún mi àmì òrí orí tí mo máa fi rò wípé ṣọ́ọ̀ṣì mi dọ̀tí ó yẹ kí n fọ́ nígbà míì wàá sọ ọ̀rọ̀ mi ò máa dàbí kéèyàn gbé àké sí orí ẹ̀. láàárọ̀ ìwò lọ sí yàrá wọn mo dẹ̀ bí wọ́n pé tọ́ba láṣọ tó dọ̀tí kan wá torí mo fẹ́ fọṣọ ìṣòro ni kí n get out. sinima titun máa kún ojúlé kọkọ Fẹ́mi Adébáyọ̀ ojú tó pọ̀ tí ọ̀rọ̀ ojú mẹ́rin lọ tó ojúmọ́ nínú ilé gbóná bìtìbìtì gbogbo ìgbà. wọ́n bẹ ewé bí náà wọ́n wo àkílódé tó ṣe bí ọgọ̀rọ̀ ọmọ tí ń kàn bọ̀ tì tá ò ní ògbẹ́bọdúnkù bàbá ìjà ọkùnrin méjì obìnrin méjì wọ́n ń ṣọ̀tí ara wọn wọ́n ń gbójú agan síra wọn sinimá titun máa bú eléyìí entertaining full of intrigues ni suspense inú ẹ̀ yí bọ́ wá ó mọ̀ mí o agégele mi o bàrígà niwọ mo láti pàdé ayọ̀dàgbà ni. sórí bí mo ṣe nice yẹn bẹ́ẹ̀ náà mo ṣe sán lórí o tí bá ṣe ń bí ẹ báyìí kó máa fún mi ta ló fún ẹ lóyún. o má dé mi mo fún black Written and produced by Olayinka Solomon Ogomoshin, the producer of Omalaji. Kúnlé Afọ́d ló direct yẹ. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ o. Fẹ́mi Adébáyọ̀ Olayinka Solomon Kúnlé Afọ́d. Àtọ́lá ètò ògùngbélé ṣúgà. Nínú sinimá titun My Bro. Ẹ bá ti ń ṣe fún àwọn other people, èmi yàtọ̀ sí wọn o ẹ lè ṣerú ìyẹpẹ̀ mi mi ò láéláé mi ò ní gbà. will you shut up your mouth. another one tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ o from Ọláyínká Solomon lórúkọ Jésù làkọlé ẹ̀ ìyẹn náà le jù kọjá fẹnuròyìn my boo lélẹ̀ tó jáde it is not over until it is over go get your copy now now now. wá kábàámọ̀ fún wọnú ilé ìwà òní ọlọ́jà òní ọlọ́jà òní ọlọ́jà ọdíbọ́n fún ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì nígbà tó bójú òkè bójú jẹ. sinimá titun adéọba ọlásùn ló tún gbé jáde o adéọba tọba ló ń ṣe ìlẹ̀kẹ̀ ọba tọba ló ń ṣe àìbò orí adéjà kò tún gbé ni. adéọba la kọ́lé eléyìí o ọdúnladé adékọ́lá àti yínká kọ́ọ̀dù àwọn méjèèjì ló ń fa bẹ́ẹ̀ ẹni abẹ́ gẹ́lẹ́wọ̀ lójú abẹ́ sílẹ̀. wàhálà ti dé wàhálà bíi báwo. iná ti ń jó lórí rúùfù palace iná ti ń jó. mọ mẹni ọgbà dé. ẹ jí òkè mú kó má bàa wọ ẹ jí ìrọ̀mọ́kí kó má bàa yàgbẹ́ kò sí àìmọye èkó àbí kò sí iye pílà tẹ̀ lòdì bí a kúrò ọ̀hún ẹ̀ṣẹ̀ ìfowópamọ́ adé ọba tó ń buná yẹ̀rìyẹ̀rì adé ọba tó ń wojú ọjọ́ adé ọba tó léwu gidi adé ọba ọba bá tiri bá tó tiri bá ń bà. jíjọ àkókòrì dàgbà fasọ fún kókó fún yọyọ dàgbà fasilẹ. sinima titun adé ọba another fantastic movie written and produced by Ibrahim Bello Sanjay directed and packaged by Ọdúnladé Adékọ́lá starring Yinka Quadri Ọdúnladé Adékọ́lá Ìrètí Ọ̀sayẹmí Ẹniọlá Àjàó Saheed Balógun Ibrahim Bello Sanjay. Bọ́lá ìdíje. Mr. Lati. Múyìwá Adégòkè London àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Adéọba. Má titun Adéọba rẹ̀ ẹ́ o. Ẹ̀rọ kẹwò kẹgbẹ̀ ó kọjá bẹ́ẹ̀. Ó ti jáde. Rémi wò bí ìrọ̀. ọba mi omi. bẹ́ẹ̀ni àgbọ̀dọ̀ rójú ọgbẹ́ àná lára omi. ẹ wo ogun ta a fẹ́ jà yìí ẹ lọ bá mi wá ègé èso kẹ bá mi wá ẹ pápọ̀ mọ́ ọkà bàbà ẹ jà pọ̀ mọ́ ìrẹsì díẹ̀ kẹ wá fà àyà bíntín dalẹ́gbẹ̀ẹ́ ẹ wọ́n bá jiná tù. nítorí pé tó bá kọ̀ mi omi. bẹ́ẹ̀ni lónìí ni kò ní dọ̀la torí má fọkọ mi dáàlà ọjọ́ kan lè yàn kọ́ tèmi dirí òní forí balẹ̀ fájọ́jì ó ṣèwọ̀. wọ́n yẹ gbàgbẹ́ kẹ́ sọ́dọ̀ ni gidigba gidigbo gidigba gidigbo gidigbo gidigba gidigbo ẹgbẹ́ tẹ̀mí dẹ̀rí orí balẹ̀ fẹ́ nìkan. àgbàdo ògbóná ìbàdàn òta tèmi nílé òforí balẹ̀ fẹ́ nìkan o àgbàdo ògbóná ìbàdàn òta tèmi nílé. gidigbo gidigbo gidigbo gidigbo. ẹ̀yin ti di ọmọ arọ́tayọ̀ lónìí o ẹ ti di ọmọ arígbà ọ̀tá ṣẹ́gun alẹ́ ti bọ́ sàmúlẹ̀ lónìí ògùn ti lẹ́jọ́ ti yàn rẹ ni kódà kí wọ́n má kóbọn mọ́ ńlẹ̀ wa kí wọ́n rèlú òyìnbó kí wọ́n lọ lè kóbọn wa ẹ̀yin ẹ̀ sáà mọ̀ fọta wọn sára ni dín ẹ máa kó wọn lọ́ta mi gidigbo gidigbo omi ilẹ̀ mọ̀ mú kọ̀ọ̀kan gidigbo gidigbo ó dọ̀kùn lónìí gidigbo gidigbo gidigbo gidigbo gidigbo gidigbo. gidigbo gidigbo ogun mọ̀ yọ̀ọ̀dà o ogun mọ̀ yọ̀ọ̀dà o ẹni ogun pa àpagbé ogun mọ̀ yọ̀ọ̀dà o ẹni ogun pa àpagbé. olóyè ọ̀dọ́. ìtòrò so mi níbo alami sọ mi kí ló ṣẹlẹ̀. wọ́n ti kó gun wọ̀lú. níbo ọlọ́gbọ́ wọn nígbà wọn lákòókò wọn kúrò wọn ẹ̀yẹ́ mọ́ bọ̀ ẹ̀yẹ́ mọ́ wọn ẹ̀yẹ́ mọ́ wọn. tálámọ̀kà ló sọ̀rọ̀. kókó làwọn sojú. tálámọ̀kà ló sọ̀rọ̀. kókó làwọn sojú. <laughs> ó bàbí kó dùn mí. bitibiti rẹ lónìí lórí mi lónìí lórí mi. gbẹnu rẹ sọ gbé gbogbo ẹnu rẹ dákẹ́ wọ́n ní ká mú gẹ́gẹ́ lu gẹ́gẹ́ sẹ́wọ̀n wọn nílé ọlọ́lá ká mú gẹ́gẹ́ lu gẹ́gẹ́ ní sẹ́wọ̀n lókè jèrò fàdánà tún pẹ́ agbẹ́mi ní wọlé ẹja apàjùbà níbalẹ̀ àparò jẹ́ àfinàbọ̀gbẹ́ hmm. ní sọmọ àparò ní kò séwu kò sẹ́yẹ níwọ̀ hmm, níwọ̀. gbẹ̀rẹ̀ sọ̀hún gbẹ̀rẹ̀ sọ̀hún mọ lọ́dọ̀ olúwọ̀rọ̀ jùwọ̀rọ̀ ọdọ̀ olúwọ̀rọ̀ jùwọ̀rọ̀ òkú ajá ìgbọ́ ọdọ̀ olúwọ̀rọ̀ jùwọ̀rọ̀ òkú àgbẹ̀ gbọ́dọ̀ kàn ó dọ̀ olúwọ́rọ̀ jù wọ́rọ̀ ìgbàlódé àbútá bá ti ṣubú lọ́dọ̀ ó dẹ̀gbẹ́. ogun ní bẹ́ẹ̀ wọn lórí ọmọ kékeré òkú àdùdù ní dẹ́rù bàgbà òbí mhm. àti òní sukó kúrò àti jẹ ó dá yọ̀ bàràǹkà. ó tó o bá agbàlagbà bá sọ̀tọ̀ wọ̀ wọ́n tó ọyá kó rẹ̀yìn ilẹ̀ bẹ́ẹ̀. ó ní ọjọ́ jẹ́wọ́ sọ fún o bí iná bá ṣuṣu ó eh. là á jẹ́ eh. bọ́ọ̀rù bá ṣuṣu àṣọ́rù eh. ni iṣu kò ní sọ kó gbàgbé wẹ́. níwọ níwọ níwọ. mo ní kọ́ máa rí ọ atọ́mi àtẹ̀jára rẹ kọ́dọ̀ta rẹ kọ́dọ̀ta rẹ kọ́rí ọ̀dẹ ọ̀ya jókòó jókòó aṣọ ká ní ọká ní gbèsè rẹ ní èrè níwà ọ̀rọ̀ tí kò lọ́ bá bálẹ̀ sọ nílẹ̀ gbọ́ jókòó sílẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ikú pa ọ́ lónìí ikú pa ọ́ lónìí kọ́ńtà ni òkè o ojú kọ́rọ̀ ojú kẹrin tí ọlọ́rọ̀ ẹ bá lágọ̀ọ́lù yìí kọ́lá káàdì yẹ adìyẹ mi ò sà wọ́n sì ọ̀rọ̀ ló ṣàdélé ọbẹ̀ gbà kó ní kúkú ọ̀rọ̀ ló ṣàdélé lórí afọ́rọ̀ tí ìjọba lọ́ọ̀rẹ́ yàda ló jẹ́ fún ayé níjọ́ ayé lọ́ọ̀rẹ́ jẹ̀bi ọ̀run ayé o ọ̀run o ẹ wá wo gbọ̀ngàn fẹ́ sọ ọ̀sán náà ẹ kọrí ń ta yín. taniya bó o kun bá kun tiẹ. taniya ta ló tí ọ lódù ta ló tí ọ nífa. àwọn ajá mi ni. ta kò kò dẹ́dẹ́ gbọ́dọ̀ kò tó sọ dì mọ́. àwọn ajá mi ò ṣòro nga òtítí ìbìrì oníbòsí òru ẹlẹ́yinjú ẹgẹ́ tipa àti ẹlẹ̀ ara nímọ̀ ya èrò àmọ̀sán agẹgẹrẹ àmọ̀. gbẹ́ni ọ̀sán gbẹ́ni ọ̀sán gbẹ́ni ọ̀sán àwọn ìyá mi ló ń kí bá wọn àwọn ìyá mi ló ń kí bá wọn ọmọ mélòó ni àwọn ìyá mi bí la. ọmọ mẹ́ta ni ìyá ayé bí ìyá ayé ló bí fa. ẹyẹ kejì wọn bó ṣà ìkẹta wọn bá wọn ìyá mi àjẹ́ nígbà wọn bí fa ìfaradó wọ́n bọ́ òòṣà òòṣà rẹ̀ láwẹ̀ àwọn ìyá mi àjẹdúró lórí igi mẹ́ta wọ́n dó lórí àyán èpo ọ̀bọ̀ àtàjẹ́ ọ̀bàlẹ̀ náà fi pé ẹyẹ ìjọba ajá ògùn ọ̀jẹ̀lẹ̀kẹ̀ ẹyẹ òní gbójú nínú ojú ọdọ díẹ̀ jẹ èrò bẹ́ẹ̀ni ọ̀sán bẹ́ẹ̀ni ọ̀sán níjọ mẹ́rin tó ń bá mi taniọ́ èmi ló ń bẹ̀rẹ̀ pé tani mi èmi mm. sẹ́dùn bá wọn mm-hmm. òwe gèlè àrùn lébi jà tàǹpẹ́pẹ́ mm-hmm. tàmílábí àgbáriwo àpọ̀jù ah. mm, ògùn tí fi mọ́ èmi ò pọ́nmú lẹ́rẹ́ mọ́jà àlékàn àlékàn ọmọ oṣù èkóró sọ eh. òpó gbàjà eh. èmi lọ pé kí ló máa pa àpò gbẹ́nà zọ́n òfìmọ̀lá gbẹ́nà zọ́n gbẹ́nà zọ́n gbẹ́nà zọ́n ìfẹ́ gbọ̀n kankan lẹ́nu rẹ mọ́ èmi ọjà gbogbo fúnlẹ̀ alára lónìí ló kù èmi lónìí ló kù èmi èmi àti wọ ìwọ ìwọ gbogbo ọmọ tẹ́lẹ̀ ah! ilẹ̀ ilẹ̀ ìtọ́ni títí ilẹ̀ ní bàrà sùn èmi náà yìí bá ká sọ́sọ́ pé èèyàn mẹ́fà. Ah! ayé èèyàn bá ṣe nílò. ẹni orí yọ ọdún lọ. ẹ má jọ lọ ìtú lọ ẹ má jọ lọ ìtú lọ ẹ má jọ lọ. àtàwọn ọmọdé wọn ni kájà ní bàbá yín. ẹ má jọ lọ ẹ má jọ lọ òní lẹ́kù. What? Supo? No. It's not possible. níbi táyé lajú dé yìí kéèyàn máa para wọn lórí ilẹ̀ ṣé wọ́n ti gbàgbé wípé ọlọ́run ló nílẹ̀ ni ok ok ok supo owó mọ nǹkan tó máa ṣe ẹ make sure pé ẹ arrest àwọn baálẹ̀ ìlú méjèèjì tó bá lè dá ọ̀rọ̀ wọn yanjú ìjọba bá wọn dá sí yes that's the best thing okay please do that thank you. ọlọ́run má jẹ́ kí wọ́n sọ̀lú ìdókò kí wọ́n má bàlújẹ́ mọ́ wa lọ́wọ́. ẹ jọ ẹ jọ ẹ kọ wọmi wọmi ẹ ah, ah. jọ. ìyá mi ìyá mi ẹ mọ ẹ mọ sunkún mọ́ torí tí náà ni mo ṣe lọ. torí tèmi ló ṣe lójú ogun lógun tí ò dàbí iyán tí ò dàbí ògì àtàkà dákun ogun wo níbẹ̀ lógun tó fẹ́ fi kojú ogun àìsàn tí ń jà mí lójoojúmọ́ yìí. ìyá mi ẹ̀rù ló bà mí ẹ mọ̀ pé tí sẹ́rù àwọn bá débi ẹ̀rù ó di dandan kó sẹ́rù bara rẹ̀ hmm. ní ìfẹ́ kógun wọ̀lú yìí débi tí ó dọ́dọ̀ ìyá mi ni ẹ wo ẹ mọ̀ kógun ò dàbí iyán ogun ò dàbí ẹ̀kọ́ ogun ò mọ ọmọdé kọ́ màgbàlagbà hmm. tá a bá sọ pé kọ̀ọ̀kan mi kọ̀ọ̀kan mi ńgbà tó bá kẹni tó kan ni ó ti kan ni náà ni. èyí ló ṣe fẹ́ kàn mí léyìí ọkàn àbí. ìyá mi ẹ má bínú ní ìní ṣerú ẹ mọ́ láéláé ẹ má bínú ẹ má bínú. ṣé ẹ ti ẹ bò ní àgbo yín ṣe ń lò ó. èmi ò máa gbó. n ò máa gbó rárá. ẹ máa gbó yín. èmi ò máa gbó. n ò máa gbó. àmọ́ léyìí tó dé yìí lọ́ọ̀rì bá ń gbé kaná kò bu wa ń ọ̀dà náà mo ti gbọ́ ẹ pẹ̀lẹ́ mi ẹ English òyìnbó orí èmi bá mi ṣe bá mi ṣe kí mi lálùyọ kí mi rówó fi lọ gbà ó. gbà kí n mú kí n mú kékeré tán ni ìmọ̀ kò dá lára. ilé náà ti tó bẹ́ẹ̀. iyùn tán kò ṣe ó ti tó. ó tó báyìí. bẹ́ẹ̀ni ó kárí ọkọ mi òkú ìtọ́jú mi yóò dára fún mi ò ní rírù tèmi yìí ó kárí ó ṣe ó ṣe ó ṣe yóò dáa fún mi. Ọ̀lẹ́ Susan ó ṣe ó jàre ṣé màmá ti jẹun tán. wọ́n ti jẹun tán o ah, dẹ̀ mọ kí ló kù tó yẹ kó o ṣe kó tó di pé kí wọ́n sùn. mo mọ mo mọ. Hmm. ẹ káàárọ̀ mọ́ mi. ọkọ mi yóò dáa fún mi ọmọ arún gbàdo wọlú ọmọ arún gúgú wọlé ẹdẹ <laughs> yóò lù fún ọkọ mi yes ma ayé ló dá ọ ṣeun okú ìtọ́jú rẹ Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun mo fẹ́ máa lọ sọ́fíìsì. mo ti ránu. Eh, hmm. àwọn ọ̀rẹ́ mi kan máa ti overseas dé wọ́n dẹ̀ ń lọ sí Àbújá bọ̀ mo ní láti discuss nǹkan pẹ̀lú wọn kó tó di pé wọ́n lọ sí Àbújá yẹn. Ah, mo wà pẹ́ o mi ò ní pẹ́. o mọ̀ pé ojú mẹ́wọ́ òjòjú ẹni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bọ̀ mi ò ní pẹ́ mo mọ̀ ṣé ara lémi dẹ̀ ń tó ń gbìyànjú. Ah, she's trying ó kàn jẹ́ wípé. yẹ olúdé èmi ni kí n máa jókòó ìfẹ́ mi ní sọ̀rọ̀ ní mm. ìyẹn all the time. <laughs> no ẹ má wọrí àwọn ẹ má serious note o ẹ má wọrí líìbù ọdún kan ni máa gbà àjọ máa sùn àjọ máa jí ni kí máa rí mi all the time ẹgbẹ́ iṣẹ́ àfọkànyín balẹ̀ ké. Hmm, yes i know you took after your dad. thank you <laughs> yori yes ma so ọlọ́run hmm, uh, thank you dear. God bless Ẹ ṣe later. Bye bye. Ó dàbọ̀ o. Ìmọ̀ pa o. Hmm? Mọ̀mọ́ ìfẹ́ ga o. ojú kan ẹ̀pà ojú kan èrè hmm? bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ga. ìyá ni wúrà ọmọ ìmọ̀ lọ́wọ́ máa fi ṣe kẹ́ ìyá mi máa fi ṣe kẹ́ ìyá tó bí mi lọ́wọ́ òyìnbó. bí túláàsì bá di méjì ọ̀kan là ń fọwọ́ mú ọ̀tọ̀ọ̀tọ̀ là ń jẹ̀pá ọ̀tọ̀ là ń jẹ múmú jàgídíjàgan kì í ṣe nǹkan ire rárá o pákáleke oníhun méjì àfi kó ṣọṣẹ́ ìbẹ̀rẹ̀ ogun ṣàlàpọ̀ kò sẹ́ni tó mọ ìparí ogun ẹni ogun pa àpagbé. òyìnbó orí èmi bá mi ṣe bá mi ṣe ọlọ́run ọmọ ẹni tí ń jẹ́ kó fojú tó kàn lù ẹlẹ́tẹ̀ fi hàn bí kánjú ni. kó má fa àìsàn lólé ayé. English òyìnbó orí èmi bá mi ṣe jàre bá mi ṣe kí n lálùyọ kí n lálùyọ kí mi rówó fi lọ gbà ó kí n má rí dààmú láyé kí mi má rí dààmú láyé. ìyá mi ìyá mi ẹ dìde bí ẹ gbà lọ́wọ́ mi ẹ mú tẹ́ mu ẹ mọ̀ ṣe ń hùn mọ́ ìyá mi ẹ wàhálà tí mo ṣe lórí àgbo yìí kí n tó ṣe tán wọ́pọ̀ kódà ẹni tó fún mi nídìí àgbo yìí ó là mí lóògùn kó tó fún mi nídìí àgbo yìí ó sì fi yé mi pé tẹ́ bá ti gbé kínní àgbo ìlú ra kébé lára yín ó ṣe Ah. ìyá mi ẹmu díẹ̀ ń bẹ ẹmu díẹ̀ ń bẹ. Ah. ìyá mi ẹ gbà lọ́wọ́ mi. Ah. àbí kí n bá yín wá nǹkan jíjẹ náà ni. ìyá mi bóun ni tó ṣe ń sè yín. Eh. Ah. mọ̀mọ́ ṣé ìmọ̀fọ ọmọ Chelsea mèrè ìyẹn Chelsea náà wọ blue ni. Chelsea kọ́ ló ń gbá bọ́ọ̀lù yìí ó rí ní France àti Germany. nígbà tí mo wà lọ́dọ̀ Susan <laughs> mo gbà fọ́nà nì ní tèmi o. ẹ kúlẹ̀ màmí ooo ah. Susan ọkọ mi ààrẹ mú káàbọ̀ báwo ni. ọ̀dà ni mo ti fáìn fún fáìn. ọkọ mi ààrẹ mú. yes ma. kí wàá tà mí rà. <laughs> pẹ̀lẹ́ Susan ẹ kú tọ́jú oògùn yín tí ó ti tàn yàn hmm. mo ti mo ti rà á bọ̀ doctor prescribe àwọn míì so mo ti rà àwọn náà wà wọn kàn gbọ́ ọ lẹ́nu mọ́tò nsìn. Hmm ṣé ìnáwó yóò wá pọ̀ jù. ọlọ́run jẹ́ káwọn èyí tá a ná ilé tó ń important ń bẹ nìyẹn ah. tó bá ṣe díẹ̀ sí màá lè sọ fún Susan bó ṣe máa máa lò fún yín ṣe àwọn pé òun máa nílò pé ká fi Yorùbá sọ fún ní yékéyéké tó tẹ́ bá sọ fún ní ìsìn yóò fi yóò yóò yóò kíní kan èdè Àkúrẹ́ ló máa máa sọ. <laughs> ọ̀gá o <laughs> mo ti yóò ṣèkú. Ah, yóò náà kó sọ̀rọ̀ kọ́ wọ́n fi yóò sí yóò fi yóò sí dákun ṣé yóò náà ni ará èkó sọ ni tó wá ń ṣe yóò yóò yóò. mo ti gbọ́ mi dẹ̀ mi dẹ̀ mi ti mi ti mo ti yóò sọ díẹ̀. wo ṣé màá mi ti jẹun. a ti jẹun. mo ti jẹun mo ti jẹun. ẹ̀rẹ̀ jẹ dáadáa. àá pé òde pé ojú mi tún wálẹ̀ mo fáìn sí. no ẹ má wọrí mo ti máa wọkọ̀ tó fáìn fún yín ah. <laughs> bí mo ní kí n ti wọ́n sí. Ah, eh. nígbà tó bá wọ́pọ̀ tó fáìn fún mi bó ní kí n fi wọ́n sí. oúnjẹ kẹ látara àná ni wọn ti lè fi nǹkan kan sẹ́nu mọ́. àmọ́ ọ̀rẹ́ wa ṣé kí n mọ̀ purọ́ tán ìwọ náà kò kù díẹ̀ o. kò kù ẹyin lọ́nà wo. Ah, ah, lọ́nà wo bíi ti bó ló ń béèrè lọ́ọ̀ mi àìsàn ní fi mí pamọ́ kí n pa ọ́ ó ní tú mi lẹ̀ kí n fi ọ lẹ̀ nígbà tá àìsàn yẹn búrẹ́kẹ́ tó báyìí kí ló dé tó gbọ́n lọ mọ̀tánìtì. mọ̀tánìtì mo mo adìẹ tèmi náà ń làágùn iye ni ò jẹ mọ́ mo ti sáré sáré sáré mo kí agbo kí agbo kí agbo agbo ló ràn mí ṣe. sọ̀rọ̀ agbo lọ̀rọ̀ tó wá wà nílẹ̀ ni àbọ̀rọ̀ maternity àbíṣe agbo ni yóò sọ̀rọ̀ àìsàn tí ń ṣe wọ́n fún ọ ni. Ah, maternity tó ń tẹnu mọ́ yìí náà gan-an ṣé kìí ṣe pé sọ́ọ̀kì náà ń kólé àwọn èèyàn lọ́wọ́ ń bẹ̀ ni bí wọn sì lo sọ́ọ̀kì ọ̀hún títí títí títí tí yóò mọ̀ tún lọ dá nǹkan míì sínú àgọ́ ara èèyàn ni torí mọ̀ kí àìsàn mọ́lẹ̀ ni. wọ́n jẹ́ ntọ́ hm? ọ̀rọ̀ maternity lọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ maternity ni wo mọ̀tánítì kan àgbo ló lè ṣe. àgbo ló lè ṣe àgbo ni ó ṣe. àlọ́rọ̀ mọ̀tánítì lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. ẹ ń gbọ̀ wá tẹnu mú mọ̀tánítì táwọn tó ń yí ọ sí ebè tó ń yí wá sí poro owó ń kọ́ mo ní kí n ti rówó. ẹ gbọ́dọ̀ wà ní o àìsàn tó ṣe màmá yín àìsàn tó ní agbára ni ká má bàa rí kó àìtọ́jọ́. ẹ dákun bí èlò wa lẹ ní ká mọ tọ́jú báyìí. ẹ nípìn owó. ẹ like ẹ tiẹ̀ kọ́kọ́ lọ one hundred thousand wà náà. ní kíni ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. ẹ̀rọ ibo lèmi ti fẹ́ rí yun èyí lè rí o èyí lè rí. ẹ wo alàgbà alàgbà àìsàn yẹn ti pẹ́ lára màmá yìí gan-an àwọn oògùn kan dẹ̀ wà tá a gbọ́dọ̀ kọ́kọ́ lò fún wọn kán lè ní okun àti agbára lẹ́yìn yẹn a tún wá ṣe àwọn àyẹ̀wò sọ́dà owó yẹn ó wà very very important kẹ́ ẹ wá. ẹ ẹ dákun dókítọ̀ béèyàn bá bíyàn léèrè irú àìsàn wo gan ni ṣe mọ̀mọ́ ní pàtó. ó yẹ kẹ́ gbọ́ nípa àìsàn kan tó ń lọ ń gbòòrò sí àìsàn jẹ̀fúnjẹ̀dọ̀. àìsàn jẹ̀fúnjẹ̀dọ̀ ó ní í ṣe yá mi mo dáràn àìsàn jẹ̀fúnjẹ̀dọ̀ ní í ṣe yá mi. ó ní solution òun náà sọ pé kẹ́ fi tètè yára kẹ́ wá owó yẹn wá. ọjọ́ wa rí sẹ́ẹ̀ báyìí nísìn ṣé dábàá máa wá fáyẹ̀wò kí wọ́n yẹ̀ wọ́n wò bóun ó sì mọ irú àìsàn tí ń ṣe yá ẹ wá dákun jàre dókítà owó tẹni wá wà lóòótọ́ ó pọ̀ pọ̀ ṣé ìyá lè máa san díẹ̀ díẹ̀. Mm. kò sí problem ẹ lè máa san díẹ̀ díẹ̀ but màá mú nọ́ọ̀sì kan kó tẹ̀lé yín lọlé kán lọ yẹ ìfúnpá màmá wò then màá dẹ̀ kọ àwọn oògùn kan fún yín náà tẹ̀ kọ́kọ́ máa gẹ́ẹ̀tì oògùn yẹn náà láti lò fún wọn mm. you understand. ẹ ṣe ẹ ṣe gan-an. sẹ́rù sẹ́rù nọ́ọ̀sì tí ó tẹ̀lé wa dà ẹ má pè ń sìn. àwọn náà lọ jókòó nísinsìnyí. all right. wọ́n máa ń sọ ọ̀rẹ́ mi nǹkan kan mo gbọ́dọ̀ ṣe ìyá mi. yóò ṣẹ̀rù ṣé kí n mọ̀ tán àti kúkú àti wú àláyé ìyá ọwọ́ rẹ lọ́wọ́ o. èmi eh. ẹ lọ́nà wo. à ń bí kò fi àwọn tẹ à ń ṣàgbàro à ń ṣe bíríkì là ń lọ bá wọn kọyìn káàkiri lójoojúmọ́ kó filẹ̀ kó jáde kó wá sí alálùbáríkà ṣe ni. ẹ tí màá wá ṣe gbogbo ohun tó sọ yìí iṣẹ́ wo lèèyàn rí mú ṣe ń lu ìgàn. ta ni bọ́ sọ̀rọ̀ lu eh. sọ̀rọ̀ lẹ́lẹ́mí bọ́ sọ ni a ní ọ jáde jáde bọ́ gbòòrò. Ah, kí n fìyà mi lẹ̀ kí n kí n kí n fi wọn lẹ̀ kí n bọ́ gbòòrò kí n mọ kí n mọ lọ gbòòrò ta ni ọmọ yàrá bá ń tọ́jú wọn. ìyàwó tèmi ò sí nílé àbẹ́mi ọ̀la wọn mọ ṣé yẹ ò tiẹ̀ wá ní mọ̀lẹ́bí kankan tí ọmọ tọ́jú wọn tó bá sí nílé nìyẹn sẹ́yìn mo ń ké fún ọ o tíyà ìbálẹ̀ kú kò ní forí jìn ọlọ́nà ọ̀run o ọ̀dà kò burú. ibo la wá mọ̀ tá a dorí kọ báyìí náà ní ìsìn ní ẹ̀yìn òdì báyìí. so ṣe tán àti ṣiṣẹ́ kọ́dà mo mẹ́ni tí ó gbòó ṣiṣẹ́ báyìí báyìí tọ́ ọ bá lọ yá lọ́la ọ bẹ̀rẹ̀ ṣẹ́ lọ́la ni. Ah, àfìdí ah, gbalẹ̀ káàkiri ẹni tí òun ṣe kiri ọmọ èmi ò rojútu ẹ o èmi ò rojútu ẹ o. ó wù èmi náà bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé tìyá mi náà ní í ṣe mí. tìyá ní í ṣe ọ́ tìyá ló ń rò hmm. tìyá ní í ṣe ọ́ tìyá ló ń rò lọ́mọ abọ́n ṣẹ́gùsí lọ́mọ bọ́n pa èkó káàkiri àbà ah, ọ̀lẹ ni ọ̀lẹ ni mo sọ bẹ́ẹ̀ ọ̀lẹ ọ̀lẹ mo rò kó ọkọ̀ lọ́tún la o kó o múra alẹ̀ kí n dì ọ́ mọ́ èrò kájọ mọ́ ọ lọ ọgbọ́ kọ́ pa ọgbọ́n dáadáa tó ń ṣe káàkiri káàkiri máa bá àwọn obìnrin fìdí gbòde kọ́ ọ máa ń. àbí ọmọ tó bá gbé ìyá rẹ̀ lérí tọ́pà tètè rí irú ọmọ bẹ́ẹ̀ ọmọ tí ń ṣe ni ẹ gbọ́ ná ṣé òru láwìn bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ orí jẹ láwìn ní ní ní ní àbí lọ́jọ́ àìrí jẹ àbí ká jí lọ́gànjọ́ òru ká máa pàṣẹ fọ́mọ torí ọmọ ẹ̀ náà ni òrìṣà tí ń ṣe bí ògún ò sí ta ló jẹ́ ṣe bí yeye tó bí mi lọ́mọ. ọkùnrin orúkọ torí ìyá rẹ ló ṣe ń wáṣẹ́. bẹ́ẹ̀ ni torí mọ mi ni torí mọ mi ni. bẹ́ẹ̀ ni ọ̀gá ìgbà tí mo wá ronú dáadáa mo rí i pé ẹ̀yin náà ọ̀rọ̀ ìyá àgbẹ̀ fi ìgbà kankan kú lẹ́nu mi mo mọ̀ pé ẹ̀yin lẹ́tẹ̀tẹ̀ bá ń wọ́nà bí ó ṣe ríṣẹ́ torí ẹ̀ mo ṣe ń bọ̀ lọ́dọ̀ yìí. ó sì ti wá ríṣẹ́. Eh? Ah! Hmm. ẹ ṣe ń gan sa. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ wo ilé àtọ̀nà tí inú ò ní bàjẹ́. ẹ eh, bùkátà yín ilé tó kéré àti tó tóbi gbogbo ẹ lọ́lọ́run bá yín gbé ọlọ́run ní dàdúrà yín sí ń gbàyà. iṣẹ́ tí ọwọ́ bá mi ṣe ò le ọkàn mọ̀ bá mi tọ́jú àwọn fúláwà tó wà nù ọgbà mi ni kó o lè ráàyè lọ mọ tọ́jú mọ̀mọ́ rẹ tó wí lóòrèkóòrè. Hmm. bàbá tán. àwọn àwọn mélòó ni wọn. àwọn ta ni. àwọn fúláwà ni. Hmm, òdòdó òdòdó. ṣé òdòdó ní fúláwà ni. ah ẹ mọ̀ bí mo ṣe fúláwà jẹ́ àwọn mi wọ́n máa gé lórí oṣù máa wọ́n mi sí. ṣé ni wọ́n fẹ́ gbà mí fún. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe jáde ẹ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé sí láìkì kínní. ẹ ṣé ẹ mo dúpẹ́ mo dúpẹ́ ọlọ́run ràn yín lọ wọ́n láìkẹ̀ àwọn ṣá pineapple tí ẹ̀ wà á pọ̀ ń bẹ̀ òun gangan gan ni wọ́n. ẹ mọ̀ ń bọ̀ lọ́tún la bẹ́ẹ̀ni apẹ̀rẹ̀ ní ìgbé wa. ẹ ṣeun ẹ ṣeun. mọ̀ mm, mm, mm. bí bọ́bá délé olè bá sọ fún yàmi kí wọ́n kó òru fún ọ. òru ṣé mọ̀mọ́ fẹ́ràn òru. ẹ ẹ kì í wá sí gbogbo àwọn ìsábà àwọn iṣẹ́ pineapple gangan gangan gangan ni hmm. ẹ bá ń hmm. dọ́gbọ́n sí bí ààyè ẹ bá yọ. E-, èsúrú hmm. ẹgbẹ́ ẹgbẹ́ nǹkan. pineapple ni kẹ́ bá ń wá ẹ bá ń dọ́gbọ́n sí. kò sí nǹkan kan dínú olóhùn lásán àwọn pineapple wa olóńgbò wà ní tèmi náà. English òyìnbó orí èmi bá mi ṣe. ọ̀gá mi nílé ìjáde. mo wọ́ọ̀rì màá yá yọjú sí ọ. èso ní o ọ̀mà ó dáa <laughs> I love you. wọ́n <laughs> eh, tún padà pè ọ́. má kọ́ tiẹ̀ má kọ́ tiẹ̀ mú dúró bó ṣe mú dúró òun aláṣẹ́wó wo sì. Si bójú rẹ̀ ṣeré tó yìí aṣẹ́wó yìí náà ló gbé dání aṣẹ́wó yìí ni ó gbóúnjẹ lọ́wọ́ fèmí òun gbé bọ̀ wá sọ́dọ̀ mi ọ bẹ̀rẹ̀ sí ọ wá gbóúnjẹ lọ wá sẹ I love you I love you I love you I love you I love you ó ní aṣẹ́wó jù sá. ọwọ́ àlà kò kàn líbẹ̀. èmi ni kò kàn líbẹ̀. kò kàn. kí ni ò ní kàn kí ni ò ní kàn ah. ṣé ìwọ ọmọ bébí sẹ́ńpẹ̀ mi tó kó tó gbóúnjẹ tèmi lọ́wọ́ kó tó máa bèbè mi bọ́kùnrin sọ̀rọ̀ ni. èmù ṣẹ̀bi rẹ o èṣẹ̀bi rẹ. orí kan bá ti àjọgẹ̀dẹ̀ àrìgbó sùn kan gbéyọ̀rẹ̀ lè kè é kúta rè bọ́ gbà.

ẹ pé nítorí ẹ̀ mo ṣé ń bẹ̀rù àgbà o nítorí ẹ̀ mo ṣé ń bẹ̀rù àgbà mo rántí ọjọ́ bá àgbà ó kàn mí nítorí ẹ̀ mo ṣé ń bẹ̀rù àgbà o nítorí ẹ̀ mo ṣé ń bẹ̀rù àgbà nítorí ẹ̀ mo ṣé ń bẹ̀rù àgbà mo rántí ọjọ́ ọ tá a tá a tá a àgbà ó kàn mí nítorí ẹ̀ mo ṣe bẹ̀rù àgbà o ṣé ìwà dàmọ̀ ló yẹ ká fàyè lóyún wẹ̀ o. omi lọ ọbọ. ṣé ìwà dàmọ̀ ló yẹ ká fàyè lóyún wẹ̀ lóṣòrí ilé kan ìmọ̀jú bá ń lọ. ìlú sí lọ́mọ sáré arẹwà akọrin bíbí àtẹ̀yàn ń jẹ́ kọ ọmọ àtẹ̀ àdéhùn náà ló sì ti kéwò. ẹkúlé ẹkúlé gbà yàgò ẹkúlé ẹkúlé àtọ̀dá ẹkúlé dábọ̀ ọkọ mi sálàfíà mọ báyìí ẹ pẹ̀lẹ́ ẹkújọ́ mẹ́ta ẹ ẹ ṣeun ó kárẹ̀ o ẹ ṣeun ẹ ṣeun mọ rárá o. Hmm. bó lára yín mọ mi. Ah, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Eh, ara Eh, ó kàn jẹ́ pé àìsí ohun tòsí náà ìwọ̀n dákún ara mi tí ò sì gbé kọ́kọ́ gọ́ yìí. Ah, ìyá mi eh, ẹ mọ̀ mí lẹ́yìn náà mọ̀ra ni mm. Mm, ẹ mọ̀ mú mọ̀ra ni iṣẹ́ ajé ló sọmọ nù bí òkò ń sọmọ lóòkù bẹ́ẹ̀ sì ni àní sinmọ́ ya rẹ̀ mm. ẹ pẹ̀lẹ́ bára yín bá ti mokun nísìn ẹ rí i pé èmi náà ò ní jìnnà sílé mọ́ kò sí tèmi náà múlẹ̀ kò mọ́ àjọ ọmọ wà náà ni torí sí mo ṣe wà lọ́hùn èmi náà mọ̀ ẹ pẹ̀lẹ́ mo mọ̀ pé torí tèmi ló ṣe ń ṣe gbogbo wàhálà yìí ọmọ sì ṣàánú wọ àmín àmín àmín àmín àmín mo bá yín ra àwọn kinní ìbọn ó ní. Ah. mo ṣe ń rò ní kílẹ̀ kílẹ̀. kódà mo ti mo tún yà ní mọ́tánìtì mo fi owó díẹ̀ lẹ̀ ni ah. pé bẹ́ẹ̀ bá fẹ́ gba oògùn kẹ́ lè kán lè mọ̀ fún yín. Ah, ṣé ni ìwà pọ̀ báyìí. Ah, kò sí ní tọ́pọ̀ fún ìyá ẹni eh, kò sí ní tọ́pọ̀ fún ìyá ẹni. o eh, ẹ gbà owó oṣù mi nù <laughs> owó oṣù mi nù. owó oṣù rẹ. bẹ́ẹ̀ni. ńlọkọ lè ń lọ yìí. bẹ́ẹ̀ni. nígbò wá kó owó oṣù rẹ lè ń lọ ní ìsìn kí ni ìwọ ọmọ náà ń gbò bá padà sọ́hún. sẹ́ẹ̀rí tèmi o hmm. eh, ẹ̀yin ẹ mọ ẹ mọ wo ti yín ṣe rí jíjẹ mímu tọ̀dọ̀ mi ìrọ̀rùn ló bọ́ síbi mo wà <laughs> tíyín ló ṣe pàtàkì sí mi tíyín <laughs> ló ṣe kókó sí mi. o ṣe ọkọ mi mm. àtàndá ọmọ lọrin ọmọ bọ àmín àmín àmín àmín kọ ìkójè lẹ́sẹ̀ àmín kọ ìnìkọ lẹ́sẹ̀ àmín àmín ṣe ọkọ mi àmín àmín ọmọ aláàánú lélẹdùn ó bá ń kárí sí ìlú àmín ọkàrí ọkàrí ọkàrí. ó tún raṣọ. mọ́ra. mo láwàá <laughs> owó ilé ìlọ tó pọn yanyan yan ṣe rí aṣọ ní ojú yòòdè téèyàn wọ̀ ń lọ. Ah, ní eh. kára mi ó tiẹ̀ mú okun náà. ẹ eh, ṣe rí bára yín bá ti mú okun ẹ níbi tí mò ń lọ mọ́ ẹ hmm. <laughs> níbi mò ń lọ mọ́. Eh. mo dúpẹ́ o. ẹ mọ̀ bẹ́ẹ̀ lo báàgì. yọ kò jọ. kò jọ ẹ ní kọ́lọ́ aṣọ yìí. Ah, ìṣẹ́rùbà àwọn ò tí ṣé ó ti gbé báàgì mi lọ ní mọ́tò á ti gbé wá ìwọ come let me carry this one. nǹkan tí mo gbà ẹ́ síbí fún tí mo gbà ẹ́ wá síbí wá ṣe ṣọ́ọ́ gbogbo ìrìnlẹ̀ gbèrègbè tó ń rìn káàkiri yẹn. your primary assignment ń bí ní kó bá mi tọ́jú màmá mi wàá máa rìn gbèrè gbèrè gbèrè gbèrè tó o ní family àdéhẹ́rì àbí ni. look let's keep quiet my friend tí ó bá ti di pé mo dé tí wọ́n bá fún mi ní rìpọ́tì ẹ̀kọ́ tó sì rìn gbèrègbèrè òdúró sẹ́gbẹ̀ẹ́ màmá mi láti bá mi tọ́jú ẹ̀ torí ìdí ẹ̀ tí mo gbà síbí nìyẹn wàá rí kíkan ojú mi o. ni mo bínú sà irú ń bá ara aṣọ ọmọ lọ́wọ́ mi mọ́. ọmọ ta ni. mo fọ irú ń bá ara aṣọ ọlọ́ mi. ṣé gbogbo èdè yẹn mi ò fẹ́ gbọ́ má rí pípọ́n ojú mi o Susan má ṣe kí ni o má rí pípọ́n ojú mi dúró ti màmá mi primary assignment ẹ̀ ń bí ní kó bá mi tọ́jú màmá mi ok. ok now mo ń lọ fún conference mo ti fẹ́ late gan gidi now ṣé ẹ ní ìdòwú láti ra nǹkan kan. a ní ìdí nǹkan kan kété nǹkan fẹ́ rà lílé. mi ò náà ní kété. gbà tí ẹ kí ni ẹ tó yín báyìí tí ìbá dẹ̀ tó ẹ má lè jẹ ok. ìṣeré o. ìwọ ọdún mọ orú rẹ tó ṣe tó ń ṣe. ó dàbọ̀ o. ẹ kọ́ mi tuntun sí olúwa nítorí tí ó ṣe ọwọ́ ọ̀tún rẹ̀ àti apá rẹ̀ mímọ́. mọ̀mọ́ ilé ọ̀wọ̀n wọn. Susan. ikú gbádùn ọkọ mi yóò dára fún ọ. àmín. àṣẹ olúwa. mọ̀mọ́ bíbélì ní í ah kí ni mo tún fẹ́ kà lẹ́yìn bíbélì. ọ̀rọ̀ tá sí ẹni ọlọ́run gan ti sọ̀fọ̀ nígbà ká bá ti nínú ìṣòro ká ké pè fọ̀hún adá lóhùn sọ èyí náà dá ilẹ̀. Susan ah, dìde lórí wíṣẹ́ mi. Ah, wọn mọ́ mo fọ kí mi jẹ̀gbádùn díẹ̀ ni àbí ayé kan yẹ ní jù báyìí Susan ni. mama. Ah, ọlọ́run ní jó dé bá a bó ṣe wà yìí o nírú àkókò yìí Susan ọlọ́run ní jó débẹ̀ wàá dàgbà wàá dògbò bó o bá tiẹ̀ wàá lo wíṣíà wàá ti darúgbó dáadáa wàá jù mí lọ pàápàá àmín torí kò dùn mí mi nú bẹ́ẹ̀ ṣe ń tì mí káàkiri. ìgbádùn kọ́ ló wíṣíà ní tó ń pa mí lẹ́kún ni wọ́n fi ń ṣayọ̀ọ́yọ̀ yìí o. Hmm. Ah ọ̀hún nípa ilẹ̀kùn dábàá ìmọ̀ òkè o ọmọ sunkún ọ̀rọ̀ ẹkúnra dé bá a o. àmì àmì. ọmọ rí a orí fọ́ mi orí ń sọ mi látòkè lébé bọ́ sẹ́yìn. ṣé o ti lo oògùn. mo ti lo oògùn. yá a lo oògùn o ṣé o ti jẹun. mo ti jẹun àmọ́ ṣe bẹ́ẹ̀ ni fọ oorun yà kùn. ó dá ọkọ mi lọ sùn díẹ̀ tèmi náà bá parí bíbélì mi èmi náà á rẹjú díẹ̀ ilé ọkọ mi kó jẹun o kó sì lo oògùn ẹ dáadáa. ó fọ kí mi fọ kó yìí kí n tó yà sùn. kò lè tó bá òun ọmọ dáadáa ni ọ. ìṣeré o yérí a ní apẹ́kọ̀ọ́ a o. àmín. ìṣeré o ṣọgbọ́n ọkọ mi ilé yà ló. abiyamọ màmá ní ìyìn abiyamọ màmá ní ìyìn abiyamọ màmá ní ìyìn abiyamọ màmá ni bábíamọ bá ti wà tó ti jẹ́ pé táwọn lè là tó lè lé sáré ẹ bá mi kí màmá rẹ̀ sáré o abiyamọ màmá ni abiyamọ màmá ni abiyamọ màmá ni abiyamọ màmá ni abiyamọ màmá ni bábíamọ bá ti wà tó. bá mi bí mọ̀mọ́ ní ìta ìlú ẹni àmọ́ mọ̀mọ́ ní ẹni àmọ́ mọ̀mọ́ ní ẹni àmọ́ mọ̀mọ́ ní ẹni àmọ́ mọ̀mọ́ ní ẹni àmọ́ mọ̀mọ́ ní. Bàbí ọmọ bá ti wà tó ti jẹ́ pé kọ́ mọ̀ ó lè là tó lè fi ló ń sáré. Ẹ bá mi kí òun mi sóyè ẹni àmọ́ mọ̀mọ́ ní. Suzanne. Suzanne. Suzanne! Suzanne! Ah, sua mãe foi aqui, lá ali. Né? ìtura ó ṣe jẹ́ fọ ìgbà kó bẹ̀rẹ̀ sí ní yùn mú mi gan-an lórí adúró. ìgbà tó ń yùn mọ́ ẹ tálàtì hmm. bí ọ̀sẹ̀ méjì tèmi ti ń pè ẹ̀ ni ló ti yẹ máa kó nọ́mọ́ kókò ẹ̀ ni by now ó dá mi lójú pé kókò ẹ̀ á ti sán lẹ́gbẹ̀ẹ́ ti ah. pẹ́. èè <laughs> ṣèbí mi náà ó mọ̀ fọ̀rọ̀ iṣẹ́ ni ó mọ̀ fún ìsọ́niko yóò ṣe bó ti ṣe ṣó mọ̀ bá bísí. súlè máa ètò ń kọ. súlè ìràdà kò súlè súlè kò jẹ́fọ́ ìjàpá ni ṣé láàfà káàfà èmi súlè mo ti yọ súlè sígbó o. o yọ ẹsẹ oníbi àgùn. mo ti yọ rẹ sígbó. kò mọ ṣe rárá. ẹ mọ o. o tún máa mú orí mi wò fún nǹkan tó sọ lónìí tó sọ fún mi lónìí pé èmi ni mo wà on top súlè eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wà tún wà lálẹ́ o àló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní sẹ́ẹ̀. sùrà sùrà sórí èmi gan mo kéré ah èsì wà náà àjẹpẹ́ ẹni máa kú ti pàdé ẹni máa pa nìyẹn. káàbọ̀ ga. ẹ káàbọ̀. Ah, ẹ lọ́bọ̀ ni. ẹ káàbọ̀ sá. ẹ̀yẹ́ wọn yóò ó yàrá ìbàjẹ́. àwọn ní ẹ̀yẹ́ àdìbọ́ tó jọ ọ̀nà tó ń bọ́ káńtó. kí ni ọmọ ọ̀bọ̀n ní kí wọ́n bá mọ́ mi ṣeré. Ah, ọ̀rọ̀ yá lára ọmọ. Susan kọ́. Ah, Susan ẹ ẹ mọ̀mọ́dé léyìn lóhùn ó ti sùn kalẹ̀ bí òkú ọ̀pọ̀lọ́ àbí bí òkú tí ọ̀fọ̀ máa yé ẹ ẹ dádì ẹ má bínú mo fẹ́ fẹ́ jọ sùsánsùn yìí ṣe rí láàrin mi àtọmọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan ṣẹlẹ̀ láàrin wa gan ni o kí ló dé lórí pé ó ń ṣiṣẹ́ mi náà ń ṣiṣẹ́ mi ọ̀dà lónìí lónìí yìí lọ́sàn-án yìí mo ti pago rẹ̀ títí títí títí títí kò gba ago nígbà tí mi ò láǹfààní àti wọnú ilé pé oúnjẹ ọ̀sán ti tó kó bẹ́ẹ̀ mi gbóúnjẹ ọ̀sán bọ́ta kò gbé bọ́ta. ṣé o rí ọ̀rọ̀ owó àti susan mi ò lè dá sí i ó wá fún wọn lóúnjẹ o fún wọn lóúnjẹ o ẹ jẹ́ kí mi ọba màmá mi ṣe lónìí tí mo tún ráyè wà nílé yìí kò yé yín ẹ ṣeun. ẹ ẹ mo mo sì. kí tún ni ah kẹrù bá wọn. ẹ má bínú mo ní kí n sọ fún yín pé ní ọ̀la lágbára ọlọ́run hmm. èmi náà fẹ́ dé ọ̀dọ̀ mọ́ mi àárò hmm. wọn sọ mi. ọlọ́run sọ àjọ àlálẹ́. sà mo mo tún ní. kẹrù má jẹ bọjà o. ok sà. ó sọ fún mi pé bóyá kí n kúkú wá lálẹ́ àbí kí n wá nídàájí torí owó náà ni. àwọn ò jẹ́ kí èèyàn sọ̀rọ̀ tán pé ṣé kí n wá ní alẹ́ yìí ni àbí kí n yọjú sí ìdajì kí n lè rí owó tí mo fẹ́ lòlò wá ti pé. ẹ sà. tó sì rí sà. mo fẹ́ pé bo ni lọ lọ́la tó ní. Hm? pé bo ni mi lọ lọ́la. àtijọ́ náà àbí kí ukusiza rí pé lórí ibú nìwọ ọmọ yìí. Mami. Ah, ìwọ ni olú. Suzanne ni o. Kí ló ṣe? mo ti pè pè pè mo ti pè lórí aago kò mọ̀ dá mi lóhùn o. Susan dá yín lóhùn. àhán ò rí báyìí. Susan. Mm. ẹ gbọ́ wọ́n yín kú ẹ ṣàbọ̀ wọ́n yín kò máa ṣe. Susan yìí ṣá. Ah, mo ṣe kan. Ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀. Mm-hmm. Màá gbé yín. Màá gbé yín lẹ́rù nígbè mi tuntun ọkọ mi o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ní sùúrù. yóò dáa fún ọ ah mọ̀ ṣe mí nìkan lónìí o. gbọ́dọ̀ ah. Susan Susan da Susan. yes darling. ṣùgbọ́n kò tí omi kò lọ lónìí rárá. ìwé mi náà àmọ́ ibo lè máa fọmọ lọ. wàá dẹ̀ sọ fọ́gà ẹ̀ pé ẹgbẹ́ ìwọ̀n tó bímọ ló lọ kí. ẹ̀gbọ́n mi kò bímọ níbo wọ́n mọ fọ mí lẹ́bí mí lára lílu yìí ibo ló máa fọmọ lọ àkúrẹ́ jìnnà. ìwà àtàkùrẹ́ yìí náà ni àkúrẹ́ yìí ni. ó dáa mo bínú sùrà. mo fẹ́ yẹn járe. o ìfẹ́ kí ló rí fẹ́ ibi ló fẹ́ ìsàyè mọ́ ọ. kí n tún sáré délẹ̀ lérí lẹ́ẹ̀kan ibà yìí sì pọ̀ lára mi ẹyọkan ni mo ti tọ́ jẹ́ ń tọ́ ẹlẹ́ẹ̀kejì. ó dáa kó má mọ̀ fọwọ́ a ṣe ìgbà kan péré ló a ṣe. ó tẹ́ mi lọ́rùn. ó tẹ́ ọ lọ́rùn. tẹ́ mi lọ́rùn ìṣẹ́jú mi la fi ń yí mi. Susan! Susan! Mo lọ sí bọ̀. Mo lọ sí kí ni? Ǹjẹ́ mi ò tó yà lọ dídé èwo wàhálà mi o. ẹ ẹ ló. àfilé ìwé fóònù ẹ ẹ ẹ bó ló wà báyìí. mo dáràn ọlọ́run ṣàánú mi o pẹ̀lú ipò tí mo tún wà yìí. ọ̀rọ̀ ah. thank you very much. ó sì ní òsì nǹkan kan ah, ta ló tún ń pè. ọ̀rẹ́ mi ni mò ń pè ọ̀rẹ́ mi ọlọ́pàá ni mò ń pè. ọlọ́pàá. àbá àbá fọlọ́pàá dẹ́rù ọmọ yẹn ṣe é mọ̀ kò ní máa tọ́jú yín bó ṣe yẹ kó tọ́jú yín. àmọ́ fọlọ́pàá dẹ́rù bá màá mi ẹ má dá sí i mi ò ní kọ́ ń lọ bá ti fi dẹ́rù bá ah. mi. ẹ lọ ẹ̀hẹ́n bíbí o olùjọ́ ọmọ ọlọ́mọ mọ̀ ni má fọlọ́pàá mú o yóò ṣe dáadáa. ọmọ tó ṣe ọmọ ọ̀dọ́ ló máa gba fún ló máa tọ́jú màmá yìí ó fi màmá sílẹ̀ tí bọ́ bá ń lo púùlù ìtọ́ rárá wọn mi ò mẹ́bí tó ń lò lọ èmi kàn ti ẹ̀ dé mo ṣe dé mi ò bá nulẹ̀ bó ṣe wọnú lé mo gé ń e ba wíwá ó ṣe slum yẹn ẹ nínú ilé ọ̀dọ̀ mi ni nínú ilé ọ̀dọ̀ mi bí náà ni o ṣe máa ìyá bí tó máa bọ̀ nísinsìnyí Susan. ó yá gbé e lọ́yà e. ẹ lọ́yà lọ́yà ẹlẹ́kùtù ti pẹ́wẹ́ o àgbẹ̀wò àti dé ọmọ pupa tó ń bá mi tọ́jú màmá yẹn ẹ ṣe tó máa ń ṣèdè thank you mo ń bá wí ní òkò sínú ilé màmá tọ̀ sílẹ̀ wọ́n dẹ̀ ti fara yí gbogbo ìtàn ẹ̀kọ́ sí kò tọ́jú màmá mo ṣe bá wí báyìí bó ṣe slum tó kú nìyẹn ó ti kú ó ti kú ẹ dákun ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ mọ̀jà ń ṣẹ̀wọ̀n ẹ mọ̀jà kiri ọ̀làdà oró ẹ dákun ẹ ṣàánú mi o ẹ ṣe òṣè máa dìá god bless you màá máa retí. dákun jọ ẹ mọ̀jà ń ṣẹ̀wọ̀n ẹ mọ̀jà tèmi ọ Susan. Oh. Is it true? Yes, it is true. Chief, how come? Eh, eh, tó ṣẹlẹ̀ ní ìtàǹbì náà ni. Ìtàǹbì náà ni. Kódà ìpá tí mo gbé ò kò bá bí ìbá ṣe kọ́ lọ́hùn ṣáàtì ẹ̀ ǹjẹ́ wọn ò ti máa rìn bèbè wọn báyìí. Eh, eh, eh, Chief, ẹ relax, relax. Ah, Táyọ̀, tayo. làwọn ṣe sí máa? Nítorí ẹ̀tẹ̀ àwò lẹ́rìn ọ̀gbẹ̀rì, kọ́lọ́ ìtòlù síta ọ̀ like to act fast kí la fẹ́ see? Well, wàhálà barrister èrò kankan tiẹ̀ wá sí mi lọ́pọlọ rárá báyìí. oh my god. Um, torí àwọn ọmọ ibi tí ìpá yẹn ti bá and the other problem tá a tún lè ní ni wípé àmọ́ bí family girl yẹn ṣe jẹ́ because ó máa lọ jẹ́ àwọn alágídí ọkàn ó ṣeéṣe kán béèrè autopsy and when they do wọ́n á mọ̀ wípé ẹnìkan ló nà tó fi kú. irun kan sọ sí mi lọ́kàn sí. chief ṣẹ̀gbà wọn kọ́. wọn náà gba. iná o ayé o ayé o kí ló pa lọ́mọlọ́mọ lọ́mọlọ́mọ tó yẹsẹ̀ wọlé nísinsìnyí yín ọ̀gá gbogbo bóun yín ṣe ń lọ òkè tóun yín lọlẹ̀ náà ni mò ń fura pé nǹkan kan ń ṣẹlẹ̀ nǹkan kan ń ṣẹlẹ̀ ọ̀gá sẹ́ẹ̀ fún ọmọ ńlọ́rùn ni àbẹ̀ náà ń gipa sẹ́ẹ̀ fi kí lupa ni. ikú ọmọ yẹn ò ṣe explain kò sí ẹ̀sùn wá wá wá wá wá. ṣé o ti kú tán. ṣé o gba àwọn kìlọ̀ máa ṣe báyìí ariwo òṣìwò lọ ń pa nísìnyí o ti kú tán o ti o kú kú o ṣe kankan fún mi. kí ni mo lè ṣe fún yín kí ni mo fẹ́ ṣe fún yín báyìí kí ni mo fẹ́ ṣe fún yín. iṣẹ́ ọ̀fẹ́ o o jẹ mọ́wó ni o. bíi kí ni. ọwọ́ àlọ́ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ó ní ọmọ ṣèṣì tọwọ́ rẹ̀ kú ni. èmi ọ̀gá kí ni mo ṣe fún yín tó tó bá wọn ah, tí má ṣe yín àgbìyànjú ẹ láàrin ara wa ẹ ti wá tì mí sẹ́nu kú ẹ mọ̀ sọ pé kémi mọ̀ lọ ti ràn mọ́ra mi lọ́rùn ah, ọ̀gá ẹ wo tá a bá ṣẹra wa ẹ jẹ́ adáríjì ra wa ẹ gbà pé mo ṣẹ̀yìn ẹ mọ̀ bẹ̀yìn ẹ dáríjì mi ah, tẹ bá ní yóò yọbó tó tọ́ bá lọ tìpọ́ mẹ́rù nǹkan. Zẹ̀rùbà wọn ò ló kọ èmi ló kọ. Eh, ẹ wo sáà orúkọ ní orúkọ kan lẹ́mí pèmí náà Zẹ̀rùbà wọn náà arókọ tèmi náà ni. a mi ni a ni wọ́n yóò bièrèbièrè tẹ́bá lọ́rọ́ mi lẹ́wọ̀n tani ó bẹ̀ mi tọ́jú ìyá tèmi tani ó bá tọ́jú ìyá rẹ. wọ́n tọ́jú ìyá rẹ. ọ̀gá ọ̀rọ̀ ọ̀rọ̀ owó nìkan kan ọ̀rọ̀ mi mọ̀ fẹ́ rí mi ni mo jẹ́. kí ni rírí tí rí ọtí òṣogbo ní ẹ wo pé ni ẹ̀yin náà lọ jẹ́wọ́ kí màá mi lówó ni ẹ tọ́jú wọn ah! ah! ọlọmọ jàre kò ṣe dáadáa lọmọ ọlọmọ lọmọ ọlọmọ tó yẹsẹ tó yẹsẹ wọlé nísìn ikú mọ̀ ya wèrè o ikú sórí burúkú gan o ah! sọmọṣẹ́ ṣe kíkú pọ̀ ọmọ tó fáyìn tó báyìí. Hmm. tí ọmọdé bá gbọ́gbọ́n kúkú ìyá ẹ̀ náà á gbọ́gbọ́n sísìn chief hmm. mo fẹ́ kí ẹ fi ọkàn yín balẹ̀ ṣíṣe é ṣe kú Sure? Very sure. ìmọ̀ bá mi ṣe dárò ó bá mi kẹ́dùn ayé ayé pẹ̀lú ọ̀rẹ́ mi sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ yìí kò ṣe sọ nílé hmm. torí ògiri létí ni mo ṣe ní pé ká máa bọ̀ ń bíbáyìí ẹdùn ẹ ẹ ṣé kì í ṣe lórí ọ̀rọ̀ Susan. lórí ọ̀rọ̀ Susan wo má jẹ́ kí n tọ́ yín ọ̀gá ẹ̀ ó burú gan-an ó lórí burúkú lọ̀gá ẹ̀ ṣé inú ilé tá a jọ wà yẹn ọ̀gá ẹ̀ ti ń hun àwọn ète kan jọ nínú ilé mo dẹ̀ mọ̀ pé gbogbo ète tó ń jọ yẹn ọgbọ́n àtinú ẹ̀ lọ sẹ́wọ̀n ni rán mi lẹ́wọ̀n. àbí láti fà á lẹ́wọ̀n ìjọba lọ́wọ́ torí kan bá lè pa ẹ́ nítorí òfin ti fi lélẹ̀ pé ẹni tó bá pààyàn dandan ni pé kó pa. èmi kò lè ní pa àbò tí sọ fún wọn gbogbo tí mi ò sí bẹ́ẹ̀ gan. èmi gan mọ̀ pé ìwọ kọ́ ló. èmi kọ́. one mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ gan pé mo wà nínú ilé nígbà tí ọ̀gá ẹ̀ sọ ohun kan tó fẹ́ ṣe fún ẹ. má jẹ́ kí n tán yọ ọ̀gá ẹ̀ ti pọ̀ ọlọ́pàá wọn ò dẹ̀ ní pẹ́ débi láìpẹ́ yìí. Ah, kí ni ṣé wọ́n tọ́lọ́pàá tó ń bọ̀ ń bí ni. ọlọ́pàá tó ń bọ̀ àwọn sẹ́ẹ̀tì mi ló ń bọ̀ kì í ṣe àwọn tọ̀dọ̀ mi. gbọ́ mo ti sọ tèmi pé mi ò sì gbọ́n sí i. so tí ọlọ́pàá bá dé bíbá wọn ò ní báyìí sọ yorùbá o ah. èdè òyìnbó náà máa fi báyìí sọ̀rọ̀. mi ò lè sọ. wàá sọ ni wọ́n dẹ̀ máa bi ẹ́ ní ìbéèrè mẹ́ta ṣọ́ àti tó máa bi ẹ́ ní ìbéèrè mẹ́ta yẹn ó dẹ̀ gbọ́dọ̀ dáhùn pẹ̀lú gẹ̀ẹ́sì báwo mo wá fẹ́ sọ èbó yìí gbé èbó. ò ń jẹ́ kí n sọ pé kò dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ torí èmi máa kọ́ ẹ. <laughs> one àkọ́kọ́ wọ́n á bi ẹ́ pé is it because you wanted to rape her and she refused that was why you killed her. ṣọ́ṣùgbọ́ hmm. is it because you wanted to rape her and she refused

nígbà tẹ́ ti sọ pé no mo ti mọ̀ pé ìyìn mọ́ ń pa rẹ̀ nù ìyìn lẹ́ ń sọ ọ̀sẹ̀dí ọlọ́run tó sẹ́yìn lábẹ́ amọ̀ kò ní padà lẹ́yìn no no she provoked me no she provoked me. good good ìwọ atọ́jú yẹn sí ọpọlọ ẹ̀ hmm? then ìbéèrè kejì tó máa béèrè lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ gbọ́dọ̀ fi gẹ̀ẹ́sì dáhùn ni wípé You must be a very wicked human being to have killed someone like you. Eh, kí wawa. Wawa wá? Wàá wá sọ fún ọ pé it was out of annoyance. It was, was out, of annoyance. It was, was out of annoyance. ẹjọ eh, eh, tí ma fẹ́ tó bá fẹ́ ó yá tó bá ka mi lára gan <laughs> tí mo lè ranjú mẹ́tí bá gbé mi níbèrè. ẹ̀wọ̀n rèé o ẹ̀wọ̀n rèé níwájú ẹ̀ bó o bá ṣe sọ lọ ṣe máa gbà ẹ gbọ́ sí ah, eh. tuntun bá fẹ́ dá wọn lóhùn wà á ran ṣan. ìyàn fọwọ́ gbá kínní gbá mẹ́wájú wọn. Mhm. tẹ́nibọ̀dì bá súnmọ́ ẹni eh. wákàtí yẹn eh. kò lè ṣetán àti gba ojú ẹ̀. tí wọn lè gbọ́ lọ́pàá létí. o lè gbọ́ lọ́pàá létí o lè tutọ́ sójú ọlọ́pàá ó túmọ̀ sí pé o ò mọ́wọ́ o ò mẹ́sẹ̀. èmi rò pàṣẹ mọ́ náà mọ́ ni wọ́n ni. tánà náà tó bá ti wà lórí ààrẹ o lè ná anybody. it was out of annoyance. Good. It was out of annoyance. Good. Ìbéèrè kẹta. Lastly, are you guilty or not guilty? Yes, I am. Yes. Arrest him. Ah, ese ṣeun Ese unwe. ṣeun o, èyí náà ní rogbọ ẹjọ́ o. Ẹ ní rí wàhálà o. Ẹ ní rárá kò Young man, this way ẹ gbọ́ ọ bọ̀ ní this way. tẹ̀lé. kí n tẹ̀lé wọn. ọmọ tí mi lọ ni wọ́n máa mú mi lọ tipátipá mọ̀ ni. ṣé o tún fẹ́ ju ẹ̀kọ́ nù rẹ ah, ni. kí n ti yí lọ ìyá ìjẹ́ kí n ti yí lọ ah, kí ló kọ́ yìí èmi mo ní mọ́sìnì èmi náà mo lè kó tí mo fẹ́ jòónú ẹ̀. just hear ah. me out okay. I have a doctor friend that can help with this abortion. Kò lè ní sí complication of government. Hey, Mr. Man, look here. Me only show you oyún lónìí. I can't abort my pregnancy. Ìyá ìdè, ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mi jáde nínú mọ́sìnì mi. Ó yá ẹ̀jẹ̀ ọmọ rẹ tí tí wọ́n ń fún lọ́sibítù tí ò dúró lára rẹ̀. Òun lọ wà sínú ẹ́ńjìnì rẹ̀ ní o. Àbájọ náà epo one litre láti ìjẹta eh, epo one fifty mo lò lò lò mo pọ́ táyà pọ́ táyà epo tán àṣejẹ ọmọ mi mo fi ń pọ́ táyà ọlọ́mọ mo dára o. English òyìnbó orí èmi bá mi ṣe kí n lálùyọ́ kí mi rówó fi lọ gbà ó kí n má rí dààmú láyé mi tí mo yọ. òyìnbó ìyá ni wúrà ọmọ bí mo lọ́wọ́ máa fi ṣe kẹ́ ìyá mi. máa fi ṣe kẹ́ ìyá tó bí mi lọ́wọ́. òyìnbó bí túláàsì bá méjì ọ̀kan là ń fọwọ́ mú ọ̀tọ̀ọ̀tọ̀ là ń jẹ̀pá ọ̀tọ̀ là ń jẹ múmú jàgídíjàgan kì í ṣe nǹkan ire rárá o pákáleke oníhun méjì àfi kó ṣọṣẹ́ ìbẹ̀rẹ̀ ogun ṣáàlà mọ̀ kò sẹ́ni tó mọ ìparí ogun ẹni ogun pa àpagbé. òyìnbó. orí èmi bá mi ṣe bá mi ṣe ìlà yọ. kémi rówó fi ló gbà ó àmì àṣẹ mi máa rí dààmú láyé mi tí mo wá.